الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أصلي وأسلم على سيد الأولين وإمام المرسلين وعلى آله وأصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين أدوك فون ولا مباوة أو مباتي تتون سنرى فوا láti dárun mọ́jú láti jáde nínú láti wá tẹ̀síwájú nínú ẹ̀sìn ọlọ́run ọba wa nígbà tó jẹ́ pé ọlọ́run ọba ọlá ọ ṣàlàyé tí òun torí ẹ̀dá gbogbo ntàrí àti ntàrí nínú àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́run dá sánmà ó dá ilẹ̀ ó dá gbogbo tí ń bẹ nínú sánmà àti gbogbo tí ń bẹ lérí ilẹ̀ àti tí ń bẹ láàrin sánmà àti ilẹ̀ ọlọ́run wá ní gbogbo tóun dá yìí òun ọ̀dá fẹ́rẹ́ ó ní di pàtàkì tóun fi dá أعوذ بالله من الشيطان الرجيم اللهم بارك وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين اللهم بارك sí pé bá ṣe ní sánmà odo àti ilẹ̀ àti gbogbo tó wà láàrin sánmà àti ilẹ̀ eh kí ó ṣe pé a kàn dá torí pé à ń ṣeré Ọlọ́run a ṣeré ó ṣe lérí eh kí ó ṣe pé eré ló bá wa débẹ̀ ntí ìdí pàtàkì kan látòrí ẹ̀dá sánmà àti ilẹ̀ àti tí ń bẹ láàrin sánmà Ọlọ́run padà wá sọ̀dí pàtàkì náà ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní ìdáhùn àwọn ọmọ èèyàn sí inú eh, eré ilẹ̀ láàrin sánmà tilẹ̀ àwọn èèyàn láwà ń bẹ àwọn mọ̀láíkà tó wà lókè gan wọ́n mójú tàwátàwà lérí ilẹ̀ ẹni tí ń ṣètò omi ẹni tí ọlọ́run fi sídìí kọ́ mọ́ ṣètò òjò mọ̀láíkà ọlọ́run fáwọn kan sídìí irúgbìn àwọn pẹ̀lú àṣẹ ọlọ́run yóò máa jáde ọlọ́run fáwọn kan sídìí ká máa mú mẹ́sẹ̀jì wá Eh, alukur'an àtàwọn tíra tó lọ́n sọ̀kalẹ̀ kò lè bá jẹ́ ìmọ̀nà fáwọn táwa lérí lẹ̀ eh, ọlọ́run bá ó fi àwọn kan sí ibi ètò eh, atẹ́gùn gbogbo atẹ́gùn sí lọ tí ń bọ̀ àwọn kan ọlọ́run bá fi síbi ẹ̀kan máa darí ẹ̀ gbogbo ẹ̀ pátápátá lè khidmatul insan kọ́mi èèyàn kó lè bá rí gbádùn àti ìsẹ̀mí tó gbádùn lò lérí ilẹ̀ ọlọ́run bá ní wọ́n lẹ́sẹ̀ khalaqa lakum ma fil ardi jami'a ọlọ́run bá ní gbogbo tẹ́rí yẹn rí ogun tẹ́ ń rí ẹ̀ tó wà lérí lẹ́yìn ọlọ́run ní ẹ̀yìn mọ́dá fún àwọn owó ni wọ́n àpáta táàfin kọ́lé yẹ̀pẹ̀ táàfin kọ́lé àti símẹ́ǹtì àti gbogbo àwọn àti gbogbo àtomi àti igi táàfin ṣe wíńdò táàfin ṣe lẹ́kùn ọlọ́run ní òun dá gbogbo ẹ̀ torí wa irúgbìn eréṣiríṣi bẹ́ẹ̀ ni àwọn èso eréṣiríṣi la máa jẹ oúnjẹ ìdójúmọ́ la ń jẹ kò sì tán bẹ́ẹ̀ ẹja ò tán nú omi pé wọ́n lẹ́jà á mọ̀ ti tàn Allahu akbar ẹni tí ń ṣètò ọjà yẹ ọ̀nà lọ́lọ́ ẹran tó nugbó bàbá tí ń pa màálù kan wọ́n tún máa bí mi èyí tá jẹ ní ọdún ọdún mẹ́wàá sísè wọ́n ti bí láàárọ̀ láàárọ̀ yìí náà wọ́n bí Allahu akbar ọlọ́mọdé akáàbò kún ọjọ́ ọlọ́run ọlọ́run ti ṣe tiẹ̀ fún wa ọwọ́ kù tiwa ọlọ́run lóun ọ̀dá fún kankan àbíkẹ́ wá sẹ̀mí ọmọ akọ̀lákùtò lè dín náà wọlé ìnsà ìlà rẹ̀ yà àbùdó ẹ bá ti sẹ̀mí ẹ ti dúpẹ́ rẹ̀ ọlọ́run wọ́n ṣe kò ẹ máa dúpẹ́ ọ̀la tẹ̀ fòrún mọ́sà ìmọ̀rẹ́ o mọ́sà ìmọ̀rẹ́ o ó sì ní ìlànà ìṣàkárìtùn tẹ́ bá ń dúpẹ́ láàzì dánilẹ̀kùn ọ̀rọ̀ yẹn ọmọ pọ̀ sí ẹ̀mí yẹn ọmọ balẹ̀ ìmọ̀ kẹyìn ìmọ̀ sànú yìí ọ̀la yẹn kẹfọ́rìtù àwọn tẹ́ bá sọlá ìmọ̀rẹ́ iná adábí lẹ́sẹ̀ dìtì ah, ìyá mi lé o ọlọ́run bá ní jẹ̀yìn yà o ẹni tí ọlọ́run bá dá sílé ayé tí ń lo ìgbádùn ẹ̀ tí ń gbádùn lórí gbogbo àwọn tọ́lọ́run ṣètò sílé ayé tí ọ̀wá sí lọ́sọ̀rọ̀ kó yẹ kó jìyà lóòótọ́ ọlọ́run bá ní bẹ́ẹ̀ bá dúpẹ́ yìí máa ṣàlékún rẹ̀ yín àmọ́ tẹ̀ bá dúpẹ́ ìyá mi lé o ètò ẹni pé ìyá tó lé nífi jẹ́ yín tẹ́nìkan kan sì nígbà yín lẹ̀ ẹ dákun torí tọ́lọ́run bá wa àwálé ayé láti wá sẹ̀sìn ni o nígbà tí jí láàárọ̀ báyìí ìrònú ẹ̀sìn lèèyàn máa rò nígbà tí jí láàárọ̀ báyìí àsìn lọ́hùn ẹ bá ṣe jáde lọ́tà lọ́bíṣẹ́ yẹn ká mọ́ lọ́bíṣẹ́ <clears throat> rìsíkìhì ọlọ́run bá ní ẹ má jókòó tẹ́tẹ́rẹ́ o ẹ jáde bóde o ẹ̀yin ọkùnrin o tọ́lá àwọn obìnrin àwọn òní bùkátà sí káwọn ṣiṣẹ́ lẹ́yìn òfin kí tó sàátì ní sàátì ọlọ́run láwa láàmà náà tó bá pọ̀ ká ná fún wọn kọ́ pọ̀ ọmọ kùdúrà alẹ́ rìsíkìhù ẹni tó wájú pé níwọ̀n bá lọ́wọ́ àlọ́wọ́ ọlọ́run yóò fi kí máa ta òun la níwọ̀n bá náà nìkan ná fún ìyàwó ẹ̀ oní lè mọ̀lú ìlà orísìkò hùn náà ọlọ́run bá ní àwọn tí wọ́n bí máa ń fún wa arísìkì wọn ọwọ́ wa lọ́wọ́ àwọn ọ̀nà bímọ fún àjẹmọ́ àwọn ọ̀nà bímọ fún àwa ọlọ́run wà lẹ́lẹ́mọ̀ olúdí lọ́wọ́ àwọn tí wọ́n bímọ fún yẹn ọlọ́run láwọn tí wọ́n bímọ fún lẹ́sìkò hún náà ní táwọn obìnrin wọn máa jẹ ẹ̀yìn lẹ́mọ̀ gbé kalẹ̀ ní tí wọ́n máa ná ẹ̀yìn lẹ́mọ̀ fún ní tí wọ́n máa wọ̀ wọ́kì síwájú ọ̀nà bíi màrú bí kọ́ bá ṣe ká ẹ̀rí ti kú kọ́ sẹ́nìkan mọ́ ní mọ́bìnrin ṣiṣẹ́ àbọ̀kọ́ ọ̀yà tálíkà ọlọ tó ti fẹ́ múnira bọ́bìn nípìnlẹ̀ obìnrin ò ní bùkátà kò ṣiṣẹ́ àwa gangan àwọn ní ká máa tọ́jú wọn àwọn iṣẹ́ ilé gan ni iṣẹ́ wọn wọ́n mójútó ọkọ wọ́n mójútó ọmọ wọ́n mójútó nulẹ̀ obìnrin tí ń wà nulẹ̀ àti obìnrin tí ń jáde ẹ̀ lè fi hàn wéra wọn obìnrin tí wọ́n ń tọ́jú ọmọ tí ń tọ́jú ọkọ tí ń tọ́jú ilé àti èyí tí wọ́n jáde tó dé lẹ́yìn mọ́gírìbì èmi ò di lágbo méjìlá àdáhùn ṣe wà lẹ́kọ̀ọ́ tí aago mọ́kànlá àbọ̀ àwọn obìnrin ti ń bọ́ láti ibiṣẹ́ mọ́kànlá àbọ̀ alẹ́ tó nídìí bẹ́ẹ̀ ẹ̀yọ́ màyá mi ká má wá jíjẹ mímu náà rẹ̀ ṣe ni o ọ̀ràn yẹn ni fáwọn ọkùnrin ká wá jíjẹ mímu lọ ṣé jẹ mímu táwọn àníyàn bá dalé rẹ̀ pàáfi sí lọ́ni àgbàládà o tọ́ra ṣe ọlọ́mi anábì ní barakallahu ummati fi bukuriha anábì láwọn ẹrú mi tán máa jíjáde ọlọ́mọsá fàlùbáràkà sí sẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀dá kan mọ́sá ìdí amójú táwọn ọmọ wa ṣẹlẹ̀ bá ṣe jòkólẹ̀ tí tá a sì bá dàí bàtà ilé bíi ọgọ́rùn ọdún sí gbogbo àwọn àyíká wà mímọ́ hmm. táàbà ti máa fa àwọn kéèké yẹn wá pé mọ́sálásí parun àwọn náà ládàtẹ́ káwọn gbanú sàárè ànígbà ẹni ọba bímọ tọmọ rẹ̀ ṣẹ̀sìn ọ̀rọ̀ ọmọ bí ó ọkọ̀ ọmọ bímọ sàn torí pé wàhálà ni wàhálà ló bí kalẹ̀ fúnra ara rẹ̀ lọ́jọ́ alẹ́ yóò kàn wàhálà níjọ́ mọ̀ ìbá ti sọ̀fin yóò kàn wàhálà lọ́jọ́ alẹ́ níjọ́ bá kú ọ̀ràn ọ̀yẹ̀ yẹ ìwọ́n ma ní ó gbé ní ó gbé gúdà síwájú ní ọmọ ní ó jòkó lé ti sáré kí wọ́n bá wọn lọ́tẹ́ o èyí bí náà lọ́sàn bá tòun sí ó sì wọ́n mu tí sáré bàbá nàfà ọlọ́run yẹ̀ ìjọ nígbà tí ò mójú tọ́mọ yóò tún wá wà nù sáré kọ̀ sọ́mọ kan tí wọ́n sàdúrà gbogbo tọ́mọ bá sì dà láyé lẹ́yìn bá ti kú nǹkan wọn òwúlò fún yàmọ́ bọ́ra sọ kò ṣe wọ̀ bọ́lọ́hún kọ́lé kò ṣe gbé bọ́ra mọ́tò kò ṣe gùn mọ́ nǹkan kan tó mọ́lẹ́sọ fún yàn awọ́lá ti sọ àlẹ́yìn ẹ̀dẹ̀ òòlà wọn náà kéèyàn bí mọ́ dáadáa kalẹ̀ tí ń sàdúrà fún yàn lẹ́yìn náà gbogbo táwọn ọmọ ìbá tó wá ń ṣe lẹ́yìn wa yóò mọ̀ jẹ́ sàárà ni wọ́n jẹ́ fún àtọ́rí pàwọ́ aládàálẹ̀ ìtẹ́yìn bá dálẹ̀ tó bá dálẹ̀ wọ́n ní tó bá dálẹ̀ láyé wọ́n mọ̀ mú kọ́pẹ́sùn lọ lébà àbúyàn bá kò lẹ́nu iṣẹ́ ṣe wọ́n ní wọ́n mọ̀ fún pẹ́sùn tẹ̀wọ́n egbò ti sáà fún wọn ní iṣẹ́ ìjọba yìí bá sáfọ̀ yìí bá sáfọ̀ ọlọ́run ọba tó yẹn ṣe dáadáa sínú ẹ̀sìn ọlọ́run yìí bá wà ní sàárè wọ́n sì máa mú ládàbà yẹn láì ṣiṣẹ́ èèyàn sì ṣiṣẹ́ náà iṣẹ́ tó yẹn ti tẹ̀síwájú rẹ̀ náà nídìí bẹ́ẹ̀ ọlọ́run wọlé àánú rẹ̀ nìkọ̀ọ̀kan àwa àtàwọn àyàwó àtàwọn ọmọ kọ́lọ́mùsà sí wọn lórí rẹ̀ kọ́lọ́mùsà wọn lórí burúkú ọmọ ti lọlé ọkọ kò ní tùmọ̀ kí ọjà wọlé lórí ọ̀rọ̀ rẹ̀ ọmọ ti yóò ti gbéyàwó náà ti ń dágbé irọ́ o anabi yakubu gbogbo ti dàgbàjọ kútọ̀kútọ̀ nítorí ti pé ah, ààrẹ yìí ọ̀fẹ́ jẹtọ̀ lọ́jọ́ ó súnmọ́ kọjá fẹ́ ikú ló súnmọ́ yìí ọwọ́ àpè àwọn ọmọ ọmọ tádúgbò pè sáwọn kéèké ni ẹ àwọn àgbàlagbà tó ti wọn lẹ́kọ̀ọ́ ọmọ àtọ́ ọmọ ọmọ ogun ló pè pátápátá oníkílẹ̀ máa sìn lẹ́yìn mi ẹ̀rí tó mójútó oníkílẹ̀ máa ṣe kí ni kílẹ̀ máa ní nàbúrò ìlà aka ìlà àbá ìka Ibrahim wẹ̀sà ìlà àwọn wáhìdà wọn nánú lahu àwọn ọmọ ní ah, ọlọ́wọ́n bá dáná láwọn sìn àwọn ọ̀bọ̀gún àti nígbà wọn sọ̀rọ̀ àti nígbà wọn sọ ìwọ̀sẹ̀bọ̀ ọba rẹ̀ ọba tó dépò náà lọ́ba àwọn bàbá bàbá rẹ̀ mùsùlùmí làwà bàbá ń kọ̀nfàmù islam àwọn ọmọ tó ṣe kíni ọdún kò láyé òun náà gbọ́dọ̀ kọ̀nfàmù islam àwọn ọmọ rẹ̀ ọkọ̀nfàmù rẹ̀ pé nítorí òun náà làṣífẹ́ tó ga jù lẹ́yìn nílé ayé pẹ̀lú agbọ́jẹ́ ọmọ láti yọrí òun náà ní kéèyàn fọmọ lẹ́sìn kó sì máa kéèyàn sì kọ̀nfàmù ó ti jẹ́ pé àtọ̀ ọmọ ni láti gbàtà wá ti bí títí tá a fi pínyà ọ̀dọ́ kọjá pé ti wà ilé ọkọ ilé ọkọ yóò ló ti mọ̀ sọ fọ́kọ ẹ̀ pé ọyá ẹ pàdé mi wá sí o wà tìyàwó ẹ̀ wọ́n mọ̀ sọ fún àwọn ọmọ rẹ tó ti tó ti ọmọ tó ti bímọ tó náà tún bímọ ẹ pàdé wo àtàwọn ọmọ ọmọ rẹ ẹ pàdé mi èmi náà ti ń tẹ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ lọ báyìí ẹ ẹni jẹ́ pé òun wọlé ayé nu torí ẹnìkan ò ní rọrùn dé sàfẹ́lẹ́sìn ọlọ́run sì ní dójú tẹ̀ nìkan kan nígbà tí a máa fẹ́ tí ọba mẹ́sìn dọ́dọ̀ lọ ilé ayé yìí ẹ̀sìn lọ́lọ́run fi gbé dó ọ̀run tá ń lọ náà ẹ̀sìn lọ́wọ́ fi yanjú ẹ o sàtífíkẹ́tì òní wúlò mọ́ gbogbo wọn mọ̀ mí ọmọ làmìlaka àwọn èèyàn mọ lówó lọ́wọ́ kò wúlò yọmọ láyà fáwọn máàlù wà lábànú ọlọ́run bá ní àwọn ọmọ tẹ́gbẹ́ rẹpẹtẹ tí ọ̀lẹ́sìn tí wọ́n jẹ́ èèyàn ńlá àti gbogbo àwọn dúkìá sẹ́ni ọlọ́run kò ní sàǹfààní tàbí àmọ́ ilà mọ́ni àtàlà àbí kọ́lìmìsà àfẹ́ni tó abẹ́lọ́ nínú àánú rẹ̀ àdáwọn tó bẹ́ni kọ̀ọ̀kan wọn tí gbàgbọ́ wa tó fi bàjẹ́ kọ́lọ́mọjà àmà gbogbo àwọn ọmọ wa kọ́lọ́mọba tọ́ wọn èyí ń bójútó ọmọ àmọ́ ètò ga jù mẹ́ wọn náà làdúrà gbogbo plantain manufacture tí o bá fàdúrà lẹ̀ fẹ́lẹ̀ nù torí pé ẹ̀mí ni ipa bàbá ọ̀ka òwò kàn ní ṣe ó bá wù ó wá wọlọ́ ẹ̀hẹ̀n wọ́n lè tì í kó ṣe àwọn tí ò bá wọlọ́ méjì láwọn ṣe kíni ẹ̀rọ àwọn ṣe papọ̀ wípé àwọn tọ̀dọ̀ fún wọn lóru tí wọ́n bá tí wọ́n lọ ìrọ́ <laughs> o ẹ̀rù ọlọ́run balẹ̀ fún ọ̀pọ̀ ọmọdé báyìí ń sọ̀rọ̀ fún gbogbo ọ̀rọ̀ lọ́sọ̀ fún onímọ̀ ṣẹbọ ọmọ kírun wọ́n sì gbéraga ó pé ìdòkalẹ̀ ọmọ kọ́lẹ́kọ́ ni o ọmọ mójútó lẹ́yìn ọ̀wá tún wá ní wọn ọmọ mójútó lásán kọ́ wá fàdó alẹ̀ torí gbogbo wàhálà rẹ̀ yìí oye bí ẹ̀mí ọ̀bá yí padà pàbó àdúrà yẹn lọ́wọ́ wa fi ránṣẹ́ tó ń ṣe lọ́wọ́ gbogbo àwọn ẹni ọlọ́wọ́n bá nọ́fún ọ̀sọ́fọ́fọ́ náà hábùlà náà nínú àzọwájì náà wọ́n sórí yáàtì náà kọ́lọ́ta ayé ọjọ́ náà lẹ́mọ́ta kiri wọ́n bẹ̀rẹ̀ wọn bá alá ìlú yìí kọ́lọ́mọ́jú tó gbogbo àwọn tí wọ́n darí ẹ̀kọ́ lọ́mọ́ta darí wọn sí rere iṣẹ́ tẹ́ni kọ̀ọ̀kan wá ń ṣe ọlọ́mọ́ta fi bára kàṣe abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára gbogbo ọlọ́mọlẹ̀ súnà nínú ìlú yìí ọlọ́mọdé ọwọ́ ọkùn láíláí gbogbo àwọn tọ́rọ ti yé ọlọ́mọta jọrọ yé àwọn náà wà tó ti yé ọlọ́mọdé àtọ́ padà sẹ́yìn gbogbo iṣẹ́ tẹ́ni kọ̀ọ̀kan sí ọlọ́mọ ọlọ́mọsà mọ́ àná síwájú àfi parí ẹ̀ ọlọ́mọsà ìparí ẹ̀ fún wa wájú ọ̀sánfàní fún gbogbo aládùúgbò ìtọ́lọ́mọsọ tá àná bíṣọ ni kọ́lọ́mọsà jẹ́ ọmọ jáde mẹ́ kọ́lọ́mọba aláàkọ́ wá sí ní ìmọ́lẹ̀ fún gbogbo àdúgbò ilé ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọjẹ́ ọba jẹ́ ilé wa kọ́lọ́mọjẹ́ òtún ọlọ́mọfà alẹ́mìígbọ́n àtàláfíà ọlọ́mọsọ̀wá lórí rẹ̀ ọlọ́mọba aláàkọ́ wá fún aláti bọ̀tán dáadáa bọ̀tán bá jáde láyé ọlọ́mọsà jẹ́ jáde ní mùsùlùmí ìyá sáré ọlọ́mọsà sọ wa ọlọ́mọ sànà wà lọ́njọ́ sàfihàn súnà wọn lórí rẹ̀ ọlọ́mọ sọ alọ́mọ alìjánà ọlọ́mọ sọ alọ́mọ àná subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu wa rahmatullahi wa barakatuh